ìwọ náà kàn dákẹ́ ìṣẹ́jú kan hmm. kọ́ wá wò pé tó ọba kú báyìí síbọ̀nà ṣe ni o ṣe ló ń ṣe. kó ṣèdánwò fún rẹ. ee eh, ṣèdánwò fún rẹ ìwọ náà wẹ́ẹ̀mí rẹ lórí wà lọ. àmọ́ ìnáfíkà àǹtẹ̀kùn náà ìdá. ìjẹ́ tí mo gbé dání kó tó gbé déwájú ọlọ́run. ọlọ́run ní béèrè kò séyìí tì ní béèrè lọ́wọ́ yìí.

anabi muhammad. sallallahu alayhi wa sallam. èyí tí ìfisọ̀kalẹ̀ rẹ̀ nu. anabi muhammad. sallallahu alayhi wa sallam. àfáà ti ń kọ owó yìí. wọ́n lè kó wájú wọn. kó n bẹ́ẹ̀ ìjọ kan bẹ tó ní kówó mọ́. àbá àfọ́tò. farufaru wọlé kó n bẹ́ẹ̀. wọ́n lè wá kọ owó onílé kọ́ mọ́. wọ́n lè kó wájú wọn. kó n bẹ́ẹ̀. ọlọ́run ní ọlọ́run ní ọlọ́run ní ọjọ́ ni tí wọ́n gbé yín dìde wọ́n gbé yín dìde wọ́n béèrè lọ́wọ́ yín báwo lè fẹ́ ṣe sí adé muhammed sallallahu alayhi wa sallam lọ́wọ́ adé ọmọ àpè wa lọ bí nǹkan mẹ́ta nǹkan mẹ́ta inú ẹ̀ sọ̀kalẹ̀ wá sínú kí ni nǹkan mẹ́ta tá a gbàgbé anabi ìran wa létí. yẹ̀wù súnàbí sallallahu ọlọ́run ìran wa létí anabi ìran wa létí nǹkan mẹ́ta nítorí nǹkan mẹ́ta tá a gbàgbé yìí ọ́ pàtàkì o tó a bá sì gbàgbé mẹ́ta o fẹ́ nìyí nítorí tí sì mú wa gbàgbé mẹ́ta alukóhánì náà jọ já sọ yìí pé a gbàgbé mẹ́ta pẹ̀lú kankan kí nìkan náà àlẹ́ hákùmù. àlẹ́ hákùmù tàkàkùrù bàtà túlì túmọ̀ ní ọ̀pọ̀ bíra kàlá sọ́wọ́ tààlàmú tùmọ̀ kàlá sọ́wọ́ tààlàmú kàlá láwọ́ tààlàmú náà ní ìmọ̀lẹ̀ Suma ni bàtà àwọn àlìjẹ̀ yìí mà tùmọ̀ làbára wọn náà ayé lálẹ́ kí Atakasu. tùmọ̀ làtúnṣe àlùfẹ́ ẹ̀rọ ni àlìnà yìí. àtàkásù àtàkásù owó tí mo ní yé ètò yóò wá tí kò fi dé ni ẹlòmíì wàhálà ọmọ ni ẹlòmíì wàhálà àpò ni tó bá kò dé ní ipò yìí á tún nàgà kò ní mà gbé èèyàn máa bọ́ ọba ti bá ìrẹ́ débi kan tó jẹ nǹkan láyé tọ́lọ̀ bá ní orí jẹ gbogbo ẹni wáyé kí ọ̀jẹ̀ nǹkan nítorí ọba jẹ nǹkan wọ́n sí sí má tún lé kò mọ́ lé fáwọn ọmọ ẹ. ọmọ ló kù gbójú ẹ̀yìn. àtàtúrì tùmùlùmọ̀ kọ́bìrà. ọlọ́ni kò tó kò tó ajé àgbàgbé nǹkan mẹ́ta tó ẹ̀ka mójútó mẹ́ta mọ́ lọ́run ń pè wá lóbi àtànábì kí ni mẹ́tẹ̀ẹ̀ta náà àkọ́kọ́. Allahumma. ó sùn lọ́rọ̀ àtìmá. Inni as'aluka husnal khatima. Ànábì máa ń bèrè rẹ̀ ni o. Agbára ẹ̀dá kan ọ̀ka o. Kí ni? Husnal khatima. Ìgbẹ̀yìn re. Ìwé yìí ti yá yìí nìyí. Tó níbi rí báyìí.

ọlọ́run asaba máa ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀ kọ́kọ́ máa ń lọ tọrọ kọ ọyàn àjẹ náà tí ó fi lọ ni. ọlọ́run ọwọ́ àfọ̀hún sẹ́yìn yìí pé farabalẹ̀ tó bá ti lọ tán bá ti wo kó mẹ́ẹ̀ gbogbo oúnjẹ àwọn ọmọ wọn náà lọ́ọ́ jẹ́ èèyàn méjì yóò di tẹnìkan. ó kẹ́yìn kí ẹ̀yìn kọ́ da agbára máa o sì gbọ́dọ̀ máa ṣàdúrà lórí ẹ̀ lérí pé kí ni kí àti bọ̀tán rẹ̀ ọ da bàbá yí ọ ti yí ọ lọ níbo lọmọ tó sọ̀kalẹ̀ sí. La ilaha ọlọ́run kan tọrọ ẹ ní. òun ló mọ Ibrahim sọ ó lè já ní. Mùkí bá sọ̀lá àti. Bọ́lá bá lọ bẹ̀rẹ̀ jẹ́ pé mọ́tò kọ́ fẹ́ lọ́kọ́. Ẹ̀ẹ́dẹ́sẹ̀ wù. ربنا لسان صدق في الآخرين واجعلني لسان صدق في الآخرين واجعلني ورثة جنة النعيم. àti pàtàkọ́ dàbí tẹ́ ẹ fẹ́ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ sí ìwọ nìkan ló ṣe wàhálà láyé o ìwọ nìkan ló ṣe wàhálà láyé abátọ́ bá ṣe wàhálà ń tọ́ wá kó ọ̀rọ̀ ń tó kó yọ ó tó dáná kò yí sí. o tó dáná bó o ṣe wá tó dáná wọ nìkan náà lọ́wọ́ àtúnṣe sí níwájú ọlọ́run wọ nìkan ló fèsì gbogbo tó kójọ òun ó ṣèṣì níwájú ọlọ́run jọ́ka lọ́jọ́ já pé olówó tí sàárà rẹ̀ ọba pọ̀ tọrẹ nta rẹ̀ ọba pọ̀ àdìjánà ò súnmọ́ o. torí ẹ kó ẹ kó jọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. mìlẹ̀ àìdẹ̀ kìtà rẹ̀ bá wù wá bí. ẹ kó jọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o.

Hmm. ẹ̀mí ọ̀tàn ẹ̀mí lọ́tàn yìí kí lọ́tàn sí fèsì ẹ̀ fún mi torí ìtara rẹ làbí torí tèmi olóde ní. wà á ń sábàbí bímọ àbùláwù. ọlọ́dẹ kejì ọ̀dọ́ rẹ ọjà yìí olúwo wọ́n ló wọra rẹ báyìí ọmọkùnrin dúró ọmọbìnrin dúró bọ́ba yá àfa ibi tó ti máa bẹ̀rẹ̀ kékeré yìí ń bọ̀ ń bọ̀ atara ẹsẹ̀ ni. wọ́n jẹ́ ọ̀gá anagbèrèmọ̀ kọ́ ọ ní wá o jìbìrì ìlú bá ń sọ fọ́lọ́ ẹ̀ eh. eh, àsàrà ìlú sọ fọ́lọ́ anabi akú bísẹ̀ máa ń gbẹ̀mí lógìgbè mi ọ̀fẹ́ hmm. kó tó gbẹ̀mí mi yọ sọ kọ́ sọ fún mi kọ́ wọ́n sí mi hmm. pé àsìkò ti tó kó fún mi lápẹ̀rẹ̀ yóò lè ṣe kankan nígbà tí ọlọ́run tó di sẹ́fún ọlọ́run rẹ̀ mi ni yẹn fún eh, ọjọ́ bá lọ ọjọ́ lọ ọjọ́ lọ ọjọ́ lọ ọyá àsàlá ìdìbò adé onítọ̀ sàlámù aleykum olùsọ òde lónìí wàá gbẹ̀mí òní àbọ̀ wàá gbẹ̀mí mi àwọn lásìkò ti tó ah. ọlọ́ọ̀ni ọmọ àbọ̀ náà ni olójì àdéhùn ó làdéhùn kí mo yẹ ó làdéhùn tó yẹ ni pé mo ní kọ́lọ́wọ́ sọ fún mi yí pé àkókò tó kọjá ẹnu lápẹẹrẹ ah. àsàlá ìlú fọ lápẹẹrẹ òfurà ni ó lọ fọ lápẹẹrẹ náà ni ó lọ kọ́kọ́ àpẹẹrẹ tó fọ́ eri rẹ tó dúdú eri ya o tún wá lọ dáyẹ ọtara rẹ ó lápẹẹrẹ àkọ́kọ́ nu pé kí n máa palẹ̀ mọ́ mọ́tẹ̀ra lẹ̀ o kiri yìí súnmọ́lé o àmọ́ ọ̀fẹ́ gbà ọba kiri báyìí ọ̀fà kiri pè kò gbọdọ̀ wà rẹ ni ó ní kalẹ̀ kó fún ọ àpẹẹrẹ àkọ́kọ́ nù. dàbò bàdàlí kábà dàbò ọlọ́lọ́kejì ara rẹ ọ̀làlàáfíà òfin kankan sọ̀pọ́tì ara owó àwọn bàbá ni wọ́n padà yìí nìyẹn sẹ́ẹ̀ mú dání bẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ mú dání bẹ̀ tẹ́lẹ̀ yín sọ fún yín nù ní pé tó o ti rẹ́ra o olóyìnbá ní old age ẹ ti dé airport nu body part ó ń kálukú ti gbà ó kálukú ti gbà body part at ten time wọ́n lè sọ pé yá pé plane ti yá pé plane ti dé ẹ má bọ̀ at ten time ní sọ fún yín ó ní ara rẹ tó ti ṣe tó fi kẹ́kẹ́ sọ pọ́ọ̀tì ẹ̀ ọwọ́ rẹ̀ ọ́ ọdẹ ó dìde látàlẹ́ ọ yẹn náfìlà dàárọ̀ ni ìwọ náà ló yàn kankan mọ́ ó bá ń gbàgà ni. so ẹlẹ́ ọ anabi lọ́lọ́ wọn máa béèrè torí àsìkò. àṣàbábì máa bù láwù. ó gbó kí lérí. wà á ní ìlú màdà mi láti. ìwọ ní mímọ àfọ̀n ní mà kí ló fi mà ṣe yóò wá kẹ̀yìn olówó. wà á mà yé. wà á mà ní yóò kẹ̀yìn olówó. mi àyìnà kí dáadáa bá wò. àkọ́kọ́ béèrè ti yín lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ìbò lẹ ti rí i. ẹnẹ àyìnà ètò sàtàbà wò. mo lẹ ti rówó. ìbò lẹ ti rí i nígbà wa rí i tán. àfi máa bá bọ̀ o. gbogbo àyè òkú béèrè kọ̀ọ̀kan lọ́wọ́ ń béèrè lọ́wọ́ wọn o àmọ́ tó lówó sọ di méjì kí wọ́n má bàa wọná. wọ́n ò bá lè fèsì bí ó kiri o tó wá lè fèsì bó o ṣe ná fọlọ́hún ah. eh. ìyọlúwa o. àwọn kọ́kẹ́ wà tí wọ́n ń tọrẹ o. ọba àríkọ́sí ọlọ́run bàbá yín. àmín àgbà lọ́ọ̀yà kan bẹ́ẹ̀ nàìjíríà ló mú àríkọ́sẹ̀ dọ́dọ̀ mi wọ́n wá ń jọ́nà bí mọ́tò mọ́kànlá owó tí bàbá yẹn gbé ilẹ̀ ìjọ náà ó tó gbogbo olú yìí pé àwọn èèyàn tọrẹ so ìpínmọ̀ fẹ́ lò tí mo fi yà wọ́n yà lọ́bẹ̀ ní kí n lè ráńdọ̀pù wá sí ni tí mo lọ nìyí pé sẹ́ẹ̀rí ayé yìí ìtàn ẹni bá tí wọ́n á mọ̀ pé ayé ọ̀tàn ìwọ́n náà tètè jẹ́ tiẹ̀ a bó ṣe lè kọ́ yẹ ọ́ tó bọ̀rọ̀ fẹ́ sọ̀kalẹ̀ sí àlẹ́bí yẹn sàdúrà fún. ọyẹ ẹ̀yà yìí o ìtànpẹ̀ láti bọ̀tán ni hmm. alájà fàdí làtífà ìyá dáadáa ni ìyá are ni ìyá aláníyàn ni ìyá agbá ni ìyá àwo ni bó ni ọ̀bá rí báyìí fún un. ó nínú re ni kò lérí ó lérí re ni kò nínú rẹ ẹlòmíì eré ire ló ní ayé ọmọ yìí iyọ ọkù rẹ lọ́wọ́ ta sí rẹ pé mi kò nínú re inú rẹ ọ̀dà bẹ́ẹ̀ bá sì nínú kò ní bí gbogbo ọmọ yìí kò ní bí wọn ọmọ ẹyọ kan gidi nínú ọmọ ẹyọ kan rí wáyé pé gbogbo ọmọ wà yanjú mm. kódà ń jọ́ mi ọlọ́wọ́ dájọ́ rẹ tó bá fọ́ kò ní dájọ́ ni kò yẹ kí inú òbí bí kú bì. kò yẹ ká inú tó lèyàn hmm. fi lọ́mọ téèyàn ọba láyàrá ò lè lọ́mọ torí wọ́n mú dání ni ìwọ ọkùnrin ló mú dání ọwọ́ afẹ́ fi sínú ilẹ̀ tó bá rí ilẹ̀ àbọ̀rá tó ti ta yóò yọ dáadáa. ìgbàdo tó tutù tó a bá fi sí ilé oko yóò sì jóná mọ́lẹ̀ obìnrin obìnrin nílẹ̀ ó fi hàn yí pé ìyá yìí tó bí wọn ìyá rẹ ni àkọ́kọ́ ń tá a gbọ́dọ̀ ṣàdúrà fún tá gbọ́dọ̀ iṣẹ́ lélẹ́yìn. òsínà ìka tí mà. a sọ dáadáa ó lé ní. sani alamọ̀sùnkù ní tàbá tánẹ̀sùn akọ́bílẹ̀ ló ti wá sáadà tí ìdánimọ̀. àlejò lọ́dọ̀ kejì tẹ́ gbọ́dọ̀ ṣàdúrà sí ah ẹ gbọ́dọ̀ fojú fò ẹ má fojú fẹsẹ̀ máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run lójoojúmọ́ pé ní bá bá ti sí bó bá ta lóṣù àforíjì tó má kí ni tó bá ta wa bó ọba ti lọ́lọ́ foríjì mi má tún padà bẹ̀ mọ́ kèése yìí tó ọba nǹkan tán tó obì nǹkan tán tó mú nǹkan mi pẹ̀lú ọlọ́run ọba tán tó wá lọ wúra tó wá ń sunkún tó ń gbọ́n mi lójú ọlọ́run mi o asàfù ń gbò tún dé o tún padà wá bẹ́ẹ̀ kìí ṣe tó bàtà lóṣù. ọ̀sà dàtà iná lọ. ẹnu tá a tún máa bẹ lọ́run lélẹ́rìí tó ọ̀gbọ́dọ̀ gbàgbé sàádà kọjá pé njọ́ tó ọba fẹ́ kú ìtí kọ́ ọ̀ka mọ́ lérí àwọn ni. láìláà ìlọ́lá sàlìsán. ẹlẹ́kẹta tá nàbí ní kámágbàgbé. Allahumma ya muqallibal qulubi sabbit qadami ala dinika. arábìnrin máa tọ́lọ́ rẹ̀ máa bẹ́ẹ̀ lọ́hùn kò sí tí ó lè ṣe wọ́n lè bí ọ mùsùlùmí o lè fọ̀sán sí lọ́hùn kọ́ ma lẹ́ẹ̀ma sí ládàradàká lọ́lọ́hùn pé wọ́n lọ́hùn bá ló ní ọkàn bí wu wù ọ lọ máa lọ so rẹ mi mi yi anabi ni ma sọ bẹ́ẹ̀ fọlọ pé ẹ̀mí mi yí sábìtì ada ẹsẹ̀ mi yóò rilẹ lérí ẹ̀sìn rẹ kọjá pé ilé ẹ̀sìn rẹ náà ni mo kú léré kí ni ewájú arántí ẹ náà ni takazu kòtó kòtó ẹni bá ti wá mọ̀ yí pé ikú ń bẹ ọ̀nkàlùkù wa ká palẹ̀ mọ́ de kú. Hmm kò wá sí téèyàn fi palẹ̀ má de kú iṣẹ́ rẹ ni o. iṣẹ́ rẹ. ni o nọ́mbà tù má waste time. nọ́mbà tọ. torí sìkì báàlù tá à ń wí wí máa ń ju o tọ́ tọ̀rọ̀ tọ́lọ̀ ọlọ́wọ́ ló wọ̀ gbọ́ ó jù bẹ́ẹ̀ fún fìdíò náà nígbà wọn pariwo pariwo fún tí ọgbọ́n lọ́wọ́ Ọlọ́run wá tẹ tọwọ sọ yí pé. àmàlà ti fi báwo ìfọwọ́ ilà wà lámìnà yìí mo ti gbà ní àjọ àná alẹ́ àlọ́ wọlé àjọ ìdáwọ́ ìlú àgùntàn mi lẹ́nu òsìdí. Ọlọ́run ní máa jù ara pé máa jù ni pé ìnámàn. ìnàbà tá a bá tún àlàlà ilẹ̀ dínà àmàlù náà sùn àbíjà àlàtí. Ọlọ́run tá ń pè tuntun bá ní fáwọn tó ṣe mistéèkì àyìnmọ̀ká ni wọ́n fi kọ́ ọlọ́run àyìnmọ̀ká fi kọ́ àwọn eh, ẹ̀dọ́ ọlọ́run ìṣó. túmọ̀ yẹ túbù túmọ̀ yẹ túbù náà mi kọ́rí bí. wọ́n á gbọ́ sára tí yẹtùbù náà mi kọ́rí bí. ọlọ́run kọjọ́ pẹ́ rárá tó fi fi tútù gbàgbé bàbá. Wàhùláìkà ẹ̀túbù lọ́wọ́ àlè. Ọlọ́dọ̀ ká ìmọ̀ ìwé níbi ọlọ́wọ́ gba tútù bá wọn. Wàkálẹ̀ láwọn àlèmọ̀ ní àkíyà. Káàkiri láwọn àlèmọ̀ ní àkíyà. Wàlẹ́ ìzọ̀ ti tọ́ bá tù. Mo fẹ́ sọ kalẹ̀ sínú ọlọ́ọ̀ ní ìní gba tútù bá nì. Lílẹ̀ sí ilẹ̀ yá màlúù náà sẹ́yìn àti àtà ìlà àdọ́ra àdàwọ̀ mọ́lẹ́mọ́. Ọlọ́run ló tún ẹni tí ń ṣe tí ọ̀tọ̀ nu yín, ẹ ń ṣe tí ọ̀dà wọn náà máa pọ̀ tó ti ọ̀dà. Kọ́ wa jáwọ́ ń bẹ̀ kó àtọrọ àforíjì ọlọ́ọ̀lọ́ ọ̀tọrọ àforíjì àgbà tí kú dé nígbà kú dé tó wá dé sọ lọ́wọ́ sọ lọ́wọ́ èyí ò sí ma ọwọ́ sọ ah. pé lọ́rọ̀ pé àmójú wa túbá ní ìsìn bí ìwà ṣe bẹ́ẹ̀ mọ́. wàlá lẹ́ni ilẹ̀ mú túnà ọ̀hún kò fàárọ̀. àbá àtọ́jú ẹ̀kú lórí gèfè yìí lọ́wọ́ lẹ́ni ìlú ta fún wa. ìka àtẹ̀dínà làwọn àṣà àbá ní àlè máa. lẹ́tọ́jú o ó tó jù kọ́ńkálùkọ́ jáwọ́ di ẹsẹ̀ kọ́ gbàdá sọ́dọ̀ ọlọ́run torí kú bẹ́ẹ̀ tó ẹ̀yọ́ máa yá ìmọ̀ afẹ́sọ̀ kalẹ̀ wá sí fún yín sí nìyẹn ẹ tọ́jú ìyá yín gbà tí ń bẹ láyé lóòótọ́ ẹ sì fi kẹ́ báyà náà lò ẹ sì múnú ìyá náà dùn àmọ́ sáyẹ́ǹtì yín kú ń gbó kú yé o ah. kì í ṣe pé ìyá tí wàá kú nìsí pé àlàáfíà nìlá ìmọ̀ tí wàá kú nìsí o àti wá bọ́ hmm. assignment ń bẹ assignment tó wà lẹ́yìn ikú mẹ́ta ni fọ́mà ké ìyá rẹ ti lọ bàbá ẹ ti lọ kí ló fẹ́ ṣe fúngbà tó ti lọ. àdúrà wùlà wùmá. kìí ṣe tòní nìkan ẹ mọ̀ ṣàdúrà fún yayé o àdúrà tẹ́ ẹ bá fi ń lépa báyìí òun ló ṣe déédéé pé ẹ ra mọ́tò fún òun ló ṣe déédéé pé ẹ ra aṣọ fún òun náà ló ṣe déédéé pé fún owó àdúrà tẹ́ ẹ̀ ń bá ń ṣe fún un ni òun ni ẹ ṣàdúrà fún ìyá yín lẹ́yìn ìgbà tó ó lé ní. wọ́n sọ̀dà kọ́tù làwọn máa. ẹlẹ́ẹ̀kejì sàárà ẹlòmíì ti gbàgbé o ti gbàgbé ìyá rẹ̀. ó ti gbàgbé bàbá rẹ̀ sàrà fún wọn ẹlẹ́ẹ̀kejì ni ya. sílà tó òde mọ́ sílà tó òde mọ́. gbogbo ìdí tí ayé so kalẹ̀ kó tó kú ẹ gbọ́dọ̀ tú o hmm? àwọn ìyá kan bẹ tí wọ́n sàfọ́lẹ̀ fọmọ wọn fọ́yà ìyá tí rántí sọ báyà kọ̀ rántí sọ ìyá àwọn ají kabiru sọ fún kó tó kú ni bí ẹ bá tú yìí jì mí tẹ̀ ẹ̀ sàṣepọ̀ mọ́ ẹ̀ ní foríjì yìí bójú kó ti yà sọ bẹ́ẹ̀ fún mi ń bọ́ gbogbo àmà mi ni tí bàbá ẹ kú tí wọ́n rí pé ẹ̀sà ti pọ̀ mọ́ ẹ̀ ní wà nìkẹ́ náà gbogbo ọlá tẹ̀sí kójọ wọ́n tú ká bí wọn bá ti wá fẹ́ jà wọ́n wà sáré pé ẹ dákẹ́ má bínú bàbá o bí wọn bá ti fẹ́ jà wọ́n wà ní ah alájà máa sọ pa àmọ́ gbọ́dọ̀ já ìtòsí ṣe sì ń dùn yọ wà sáré gbé mi asáré gbé kinní ìyẹn mi now sẹ́rọ̀ rẹ tẹ́ ẹ lè ṣe fúyà tó bí yín jù bàbá yìí kó wájú wọn torí ọlọ́run kó wájú wọn ẹ̀gbọ́n mi ẹ má bínú o àmọ́ kẹ̀yìn náà ẹ jẹ́ kan lára ọmọ ìyá ni ó kẹ̀yìn ìyá ìyá ti pa ìyá ti pàṣẹ o ìyá yín pàṣẹ kò sí ẹni tẹ́nu ẹ gbà ní ìtukọ̀ sọ pé alájà Latifa ó lókì yìí. bẹ́ẹ̀ni. dáàmà wo dáàmà wo ó sì rí yín wo ọlọ́mùbá ọlọ́mù fúnra ara rẹ̀ ọba wò yín òun ìyá òun ti páàsì òun ti yege lọ́dọ̀ ẹ̀dọ́ yege wájú ọlọ́run ó fi ń kálẹ̀ àmẹ́yìn tó kù fẹ́ẹ́ láti àyínmẹ́ǹtì ẹ̀sán àwọn ẹ̀fẹ́ sàn yá yín ẹ̀sán tẹ́ sàn yá yín ní kẹ́ kan kan ẹ̀gbàgbé tí máa ń dùn yín láàrin ara yín o tí ń ẹ̀ ń yọ o. bẹ́ẹ̀ báyìí sẹ́ni ṣe ń tó àṣírí ìyá yín ni bẹ́ẹ̀ báyìí sáà ti rẹ̀ nù rẹ̀ ò ní dùn ó lè ayọ̀ lẹ́bí iná. làmàlú ìsìbìrú wàsọ́bìrú wàrọ́bìtú àdàkùnlá àlàkùn. ó ní mo fẹ́ jẹ́ ẹgbẹ̀mí ọlọ́run bá gbọ́ ìsìbìrú ó dẹ̀ ṣe sùúrù wà sọ bìrú. ẹni tí ọba tún ní sùúrù ní yẹ tún bù sùúrù láàrin ara yín. rọ́bì tu. rọ́bì tu rọ́bì tu rọ́bì tu rọ́bì tu ẹ wá sàsopọ̀ gbogbo tí à ń sopọ̀ ẹ má tu ká. wọ́tẹ̀kùnlá wọ́tẹ̀kùnlá wọ́n wá kẹ́kọ̀ọ́ lára àgbàlagbà kan lọ ni òun ni tí wọ́n á fi ráńdọ̀ pẹ̀ níjọ́ tí àwọn kú wọ́n wá sọ fún mi èmi náà sì fún ìyá wọn ní nǹkan bọ́bá délé nínú àwọn àgbàlagbà wa bí wọ́n ti wá délé báyìí ìyá ti kú ilé tí kọ̀ọ̀kan lọ báyìí wọ́n á pè wọ́n ní wá tó orówó tó ọmọ ń fún yá ni mo sì tó níyà ẹni tí mo gbé sípò ìyá mi gbogbo tó ń ṣe fún ìyá mi máa bá mi ṣe fún gbogbo yín pátápátá dẹ́mu alárajà àti tú alárajà mọ́ ajakara nù ẹgbẹ́ sípò ìyá yín kẹ́yìn ìyá yín lè dọ́gba ìwọ náà ti ṣe sùúrù ọ̀fà amára ká ọ ti gbìyànjú o kẹ́yìn lè rí tẹ́ ṣe ní dáadáa jẹ subhana rabbika ọ̀sìn sẹ́ta máa tó ọ̀sán